ṣe lè ṣe náà. ilé tó dùn yóò ilé wa ò ní. mo ní kí ìwà wà báyìí. Where is my car key? Babe! Babe! Uh-uh. My car key, please. Darling, ó ti lọ ni. Mi ò rí kọ́kọ́rọ́ mọ́tò mi ni. Mm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 tí bá ti rí police station mo wà sọ̀rọ̀ torí pé ọ̀dọ́. Brad, go to the market now. Lọ sí market. Market wo ni kí n lọ? Ah, ah, ṣé ò ní play ni? Market wo ni ti ń lọ? Lẹ́yìn tó ti win ló ṣe o máa ń ṣòjòrò. I'm not going to any market. Ojoro how? I'm not even playing ah, a game. Don't, don't do that, that's <laughs> yeah. Diane ó mọ̀ pé mo ah. ti nà òun ó dẹ̀ ṣe. why didn't you bring ludo fún ọmọ kò tó bá ń pẹ́ ludo ni màá nà ẹ̀ rárá you know what there is another game. what game. mo dẹ̀ sọ pé mo máa win ẹ̀ it's a lie you can't do it. yeah come close this is the rule okay come. okay. this is. what game are you playing? get out. I swear you are annoying. Is this kind of game? <laughs> I said you're so annoying. Can you play the game? No, no, no, no. Just stop it. <laughs> ìfẹ́ o ọmọ pẹlẹlẹ. Hmm, báwo la ṣe lè ṣe téèyàn méjì máa dúró ní mẹ́ta mẹ́ta o. méjì méjì. ẹbí ni báwo la ṣe lè ṣe náà. méjì méjì. ilé kò dùn yóò ilé wa ò ní kọ́. méjì méjì. ọ̀dẹ̀ wa tó dùn o ọ̀dẹ wa ò ní gan méjì ọkà fúnra o ẹja fúnra méjì méjì àní fúnra lóògùn àgbà o ẹja fúnra méjì méjì nítorí o ọ̀pọ̀ ìyàwó ti ti yà wá wòran méjì méjì méjì méjì. ṣàlàwáyé méjì méjì méjì méjì ṣàlàwáyé méjì méjì méjì méjì méjì méjì méjì làwáyé méjì méjì làwáyé. Akore, damn. do tell me you want to sleep. Babe, I'm tired.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 ó yẹ kí lè ṣe skọ́dọ̀. méjì méjì méjì méjì méjì làwa yẹ méjì jìbìtì làwa yẹ ìdá ìdá. mo ṣe wọ́n sọ. kúrẹ́dẹ́ gbà ó lọ wọlé. àmọ́ àti ti ṣe díẹ̀ mi ò gbé mọ́tò wà láwọn èèyàn fi pé bí mo sí around I've been around for a while. <laughs> torí pé mo ti bèrè ẹ tẹ́lẹ̀ wọ́n ní ò sí around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 My round up ń sìn ṣùgbọ́n. Um, she ti gbọ́ nípa birthday ọ̀gá? Ah, mo gbọ́ but mi rò bí a mo fẹ́ lọ ṣé wọ́n fẹ́ lọ ni. You know I don't do night parties. I'm a married man, so. Jẹ́ ká bẹ̀rẹ̀ láti fi It's lọ́kọ̀ sọ pé eight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 Hmm. I'm talking to you. Mo come on mọ̀ ọ̀nà jẹ́ sáré parí nǹkan tí mo please. Àjọ ń lọ ni. Ṣó I'll give it a thought. Kuri àjọ ń lọ ṣé o bẹ̀bẹ̀ fẹ́ àbó bẹ̀bẹ̀ fẹ́ ṣé o máa tẹ̀lé mi kájọ lọ ọ̀ ò lọ. why you like this. okay then tó bá ti rẹ́dì jẹ́ kí n mọ̀. jẹ́ n parí nǹkan tí mo ṣe jọ. already we are going together jọ máa lọ ní jọ máa lọ àbí ò lọ. okay i will give it a thought please. are you going or not. níbo ni mo ti rí ẹ náà. What do you think, Tina? Are you going or not? Oh, darling. Sweetheart. Baby. Welcome oh, back. I missed you. Missed you, mom. Mm -hmm. Come on, call me. Missed you. Mm-hmm. I missed you, more. You're looking so stressed. Because I had a stressful day. Oh, really? Usha, come. I missed you. Oh! oh. Koride fi mí sílẹ̀. Má fi mí sí mood tó máa jẹ́ kí stranded. What do you mean? And is that not what you did to me last night? But I was only tired, man. don't tell me that. Just go and shower Let me stop.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 kejì ilé tó dùn yọ ilé wa ò ní kọ́. kejì kejì. ọ̀dẹ̀ wa tó dùn yọ o wa ò ní kọ́. kejì kejì. babe kí ló ń tẹ lórí fóònù láti ẹ̀kan náà they were distracted. má bínú ọkọ mi. time ti lọ jà lọ jà lọ. Ah, babe. ṣé o mọ̀ máa lọ́ntì ẹ̀? kí n máa lọ bí ti báwo mọ́tò kan nìkan ló wà lẹ́nà. yes i know babe but kó mọ́tà kò ń stress ààrẹ from my own office to your own office you'll be late. láago mẹ́jọ. babe don't worry i'll be fine. Mm. what are you sure? yeah i will you said i'll be fine. anyway so by we maybe you definitely i'll do that. all right darling i'll all miss right, you. all right darling. Oh. Charles. Ọmọ yìí máa pa mí. sleeping. Oh, not tonight. Not tonight. Mm-hmm. I'm tired. Shubon chat I'm alright. Yeah. At least I want you. No way. Maybe tomorrow. Tomorrow. Mm-hmm. Problem. Oh, darling. Thank you. Sleep tight. Night. Night, darling.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 It's all right. There you go. Ó ṣé gan. So my queen. Yeah. You are surprised for wá ṣá. <laughs> Mo ṣe ní You're my friend. Ó sì ń jọ bí Charles.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 I guess I need to go. I'm a lórí phone. Má i I'll call you. Bye. enjoyed it? I did. And you? I did. Kurdi now. Wait, let me just. Kurdi. Ah, Shani. Let me. Let's go. Hello? Okay, okay. Alright, let me let me quickly check. Okay. Okay. Which of the emails? Okay. Okay. Uh, which of the emails? Marks and Jones. Okay, okay, okay, okay. I'll check it, I'll check it. Alright, alright. Uh, eh, it's about my Yeah, thank you. Akere, dear, call ọkọ̀ọ̀bùkọ́lá <laughs> àti um, ẹ̀dùpẹ́ pé ẹ dá wa lóhùn lẹ́nu. àti gbọ́ yín. ìwọ lẹ ti gbọ́ wa ń bẹ̀. <laughs> anyways you stay careful for more. more what babe mo ń ṣiṣẹ́ lọ́wọ́ jọ care for more after four rounds. okay o check out wọn kọ́ tẹ̀ ń ṣe. I need to quickly respond to this email. Ẹbí mi, me too much. Missing you already. You're missing me already. I swear. Mama, to dinner is just a week. Are you sure? Mm-hmm. Sorry, baby. How would you alone you? Are you sure? Are you sure? Yeah, thank you. Hi, darling. Go Jenwu. You're leaving me. I'm sorry now. Come on. ọ̀dẹ wa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 Nothing, babe. Charles, what do you really want from me? Tell me. You really want to know? Yes, I need to know. Okay. Àǹtí me. Esha ṣáà máa tàn mí. <laughs> Ah, tàn ẹ kẹ́ níwọ̀ tó ń gbádùn. Ayé mà ni ń mọ̀lẹ́ ń jẹ kú, rọra máa jẹ ayé ń tiẹ̀ o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 Oh, kúkú ní délé sọ tẹ́lẹ̀ náà mo má wọrí má bẹ̀rẹ̀ lọ́wọ́ mo ti rọ́lá ó máa sọ tó fún mi. mo ti tẹ́mi kọ́ tó bẹ̀rẹ̀ bídìn ló ti wà on another level. Eh? yes sir. so lọ́rọ̀ kan sí wọn nìkan ni sí ìtàrí wọn tell me. you trust me. <laughs> you should know I trust you. <laughs> Yes, sir. I freshen All right, darling. Na, na, <gasps> eh, eh ibì kan ló máa já sí ibì kan ló máa bá. Charles kí ni mílíọ̀nù gbogbo mẹ́sàgì tó sẹ́ǹsì mi tí mo dé sọ fún ẹ pọ́ mi ti dé. I'm sorry. I miss what we had. And I want more. Charles, ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe darling look at yourself gbogbo nǹkan tó mú ìpátá àtẹ́lẹ̀ tó mú is making you losing it all ó kàn jẹ́ kó máa misbehave ni. babe ṣorí gbogbo nǹkan tí òun complain pa yìí àwọn kan tó ń fún mi lágbára nìyẹn wàá rí pé ìgbà tí wọn náà fílẹ̀ wàá rí pé ọkùnrin là kọ̀ ọkùnrin là dá ẹni tó mú dání náà powerful man ni are the things giving me power. àwọn nǹkan tó ń mú yìí kọ́ ló máa ń múyàn strong egbògi olóró ni it's a damage to the health. Babe, forget damage to the health sori ìgbà tí mo mọ̀ pé tí ń bọ̀ yẹn mo ti mu tablet méjì so mo kọ́ tó máa ṣẹlẹ̀ nísìnyí ara wọnú yàrá lọ. ìwà àti ta yes. stop it don't even don't come closer i'm not joking. ibi kan ló máa já sí ibi kan ló máa já sí ibi kan ló máa já sí o láṣẹ ní àlọ́jàre ibi kan ló máa já sí ibi kan ló. Baby Charles pay me by this time of the night. try to listen to the voice <sighs> Why is it not picking up? Why? <sighs> To copy this tune, press 1. They don't try to listen to the voice I... What am I to do? What am I to do? Okay. Ida, Ida, Ida, you, méjì. Charles. Charles. Speak to me. Charles, what happened?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 ìwà kan. ọjọ́ ká kọ́kọ́ ni ó. babe stop doing this to me. ayé lọ àwọn kan ó. ohun ọwọ́ mi ò tó wọn fi gan gbọ́wọ́. ẹ̀tẹ́ la mú wa. Eh, eh. ohun ọwọ́ mi ò tó wọn fi gan gbọ́wọ́. ẹ̀tẹ́ la mú wa ọwọ́ ọmọdé o tó pẹ́ pẹ́ta àgbàlagbà òwò kèrègbè bọ́mọdé ń gègé ń gbọ́ àgbàlọ́mọ mi ló máa wo kẹfọ́ ọ̀rọ̀ la. what's up. mo okay. kí ló ṣe you kinda look dull. no i'm fine. Eh, bolo tí wàá ń bọ̀. Mm, sorry lórí sista ni dò. oh hi ṣe. she's fine o. Oh. hi dan. ṣé o ti jẹun. Ah, mo ti jẹun. wọ́n kọ́. Yeah, I'm fine. I'm just trying to see this movie. Uh, Otiwo Bali. Babe. Or should I just watch The Babe?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 sure you'll be fine. Mm. Bella. You want me to call you? Mm. I don't. Olójú kan ó mú oníkan tí ó mú. Bá a bá ṣohun gbogbo ká máa rántí jàdéjì. Ọ̀pọ̀ ìgbéyàwó ti di àwa ọ̀pọ̀ ìgbéyàwó ìyàwó. mo ti mo ti sọ fún ẹ pé mi ò lọ you can go alone please. lọ. Corey. Yes. What is your problem? kí ni kọ́lọ̀ problem ẹ̀ gangan mo fẹ́ mọ kọ́lọ̀ problem ẹ̀ mo fẹ́ mọ̀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 then secondly i don't know Me, mọ ọkọ tó ń ṣèyàwó mi lẹ́nu ọjọ́ mẹ́ta she's been acting funny so mo feel pé it will be very insensitive of me kí n máa lọ sí party tí mo dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò sí in good frame of mind so mi ò lọ that's it. Already. Okay, fine. Mo understand the situation. Eh?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 kí ni mo fa ń sìn. jẹ́ ká máa lọlé. ń ṣe oníjẹ bí àwọn nìkan ló ń ṣiṣẹ́ ọ́fíìsì. Ooh. <sighs> <sighs>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 má bọ̀dá rẹ̀ má We should go there. all right ma kenny nice day ma. ma. ma, so far, ọkọ come here with wà Oh, okay, ma. má sọ fún wọn. ok ma. mo ṣàwà òkè. mo wà okay, ma. ọ̀pọ̀ ìgbéyàwó èjì ìyàwó àwòrán ọ̀ ọ̀pọ̀ ìgbéyàwó èjì ìyàwó àwòrán méjì méjì. òróǹro òróǹro òróǹro. méjì méjì. òróǹro òróǹro òróǹro. méjì méjì. òróǹro láàrin rọ. òróǹro ara ẹran ló jẹ́. méjì méjì. ọba fọ́ mẹ́rọ ẹran àbàjẹ́. ọkọ̀ ìgbéyàwó. driver month. ohun babe. so darling. sure. Kilo, ló dé tó wàá gbé mi lára ah, ẹ. Ah. ó sọ fún mi ló ti wà lọ́nà. so is there enough reason for you not to pick me up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 One more. <laughs> Billy ló ń bọ̀ for crying out loud. <laughs> Get out. Don't be silly. Don't come on me. All right, darling. Bye. All right, then. Deji, Deji. Deji, Deji òróǹro ẹran ló jẹ́ ọba fọ́ mẹ́wọ̀n ẹran bàjẹ́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 ṣe bọ́fíìsì ọkọ yín lẹ̀ ti ń bọ̀ ọkọ yín dẹ̀ wà ń bẹ̀ mo ti lọ́lá náà wà ń bẹ̀. má jẹ́ wípé ẹ̀kọ́ ti fojú mímu. nǹkan tó ń sọ fún mi ẹsẹ̀ ni wípé wọ́n ti lọ́lá tọkọ mi wọ́n fẹ́ràn. sista dúpẹ́ ọ̀gá ń pín in. ọ̀gá mi gbé mi ẹ tẹ́kẹ̀ mọ́. ṣó lè jẹ́ nǹkan tí mo rán ṣá. ok. kí ni nonsense tó ń ṣe pẹ̀lú ìyàwó. I don't understand, sir.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 láwòrán ọ̀pọ̀ ìgbéyàwó ti yàwá wòrán. méjì méjì. òróǹro òróǹro òróǹro. mo tè. méjì méjì. òun sùn ni. mo ti lọ́la. mo ti mo ti lọ mo gbé o. Korede, what happened? Oh, Lobisheni. Babe, talk to me. Kí why are you crying? Korede. Otilola is dead. What? Dead?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 ń jẹ́ kẹ́yìn tẹ wà láyé ṣáyé. Bukola, you're wicked. Ìkà ni ẹ́ o. Ìkà ni ẹ́ o. Ṣé o rò pé mi ò mọ̀ pé wọ́n ló pa Mutila? Wọ́n mọ̀.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 wọ́n ní mo bá sọ̀rọ̀ náà. at least dá mi lóye kò sẹ́ni tí kò mutí lọ́lá òdò. ọkọ mi. Akorede. Talk to me. Ah. Ah.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 lóòótọ́ ni èmi mo pa Mọ́tilọ́lá bọ́ ẹjọ́ nítorí ọlọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ Kórédé pé kí lòun náà mọ̀ pa ikú Charles. house. Babe, babe, talk to me. Babe, babe, babe. What's that? Your phone. Acho que é iPhone. Acho que é iPhone. Charles. iPhone. iPhone. iPhone is here. Wish I go. Tell me, babe. Your phone. ó ṣe fani kí n pè fani kí n pè jòhùn Talobere. And he would just walk into my apartment. <laughs> Tanya Talobere, who are you? Iwani Charles. Yes. You're Charles. Okay.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 I didn't intend to kill him. His death was an accident. She didn't yet know wàá fi pa Motírọ́lá. Hmm. Babe, hold on.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 Oh, okay. friends. Oh, lóde. Oh, oh, bí mo ṣe pupa lálẹ́ ọjọ́ yẹn nìyẹn tit for tat ni mo fi ṣe in as much tí kórede mọ Charles tó dẹ̀ pàdánù lèmi náà ṣe rò pé kí n pamọ́ sí lọ́la fi wò pé bó ṣe parí ni. ó ga ọ́ this is strange mo lè fẹ́ sọ pé mi ò gbọ́rọ̀ ẹ̀ rí ẹ̀yin méjèèjì lọ́kọláya tẹjọ́ ń gbénú ilé láì mọ̀ pé ẹ̀mí èṣù ń gbénú ẹ̀yin méjèèjì ẹ̀ẹ́n so ọkọ ẹ mọ̀ pé ó ní boyfriend láì confront ẹ ó pa ìwọ náà mọ̀ pé ọkọ ẹ ní girlfriend ó fi hàn sí. Si òòjọ́ fúra ìwọ náà ó lọ pa. Hmm? this is bad ṣé mo lè béèrè béèrè kan lọ́wọ́ ẹ jọ̀ọ́ kí ni ìdí tó ṣe ń yan àlè mọ́kọ ẹ lára náà. ẹ kọjú bẹ́ẹ̀ tàǹtì mi kọtẹmàjẹ náà mo máa ń ṣe lọ́wọ́ ẹ kúkú mí sí mi.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 Why did you comfort me? Why did you tell me? Wà lọ lẹ́yìn. Wà lọ pọ̀ wọ́n lọ́wọ́ dànù. Kúrídé wà. Wà. Wà.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 kò rí ṣe accident. I know you were cheating on Motilola. I know it. I feel the chemistry when I came to your office the last time. Only ló jẹ́ kí èmi náà mú fóònù ẹ̀. Tí mo tí mo fi decide pé kí text ẹ after gba tí mo rí gbogbo a lot of message to ti send ẹ Korede why I care for you I cook for you I watch over you ìfẹ́ mo wá o Korede why. ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ wá o dàbí òun máa fòwúrọ̀ pọ̀. I'm sorry, please. Bàbá mu wọn kan dẹ̀ sáré o. Bàbá mu wọn kan dẹ̀ rà. Mo fẹ́ ṣe wọ́n. Ìwọ ní tẹ̀mí, èmi ní tìyẹ́, ìkúrọ̀ a máa ń fẹ́ lẹ́lẹ́. ìlọ́ra ìfẹ́ ooo a máa fẹ́ lẹ́lẹ́. Hmm, báwo la ṣe lè ṣe téèyàn méjì máa dúró ní mẹ́ta mẹ́ta ooo. méjì méjì. ẹbí mi báwo la ṣe lè ṣe náà. méjì méjì. ilé tó dùn yóò ilé wa ò ní gan méjì méjì. ọ̀dẹ̀ wa tó dùn yóò ọ̀dẹ̀ wa ò ní gan. méjì méjì. ṣùgbọ́n fúnra o ẹja fúnra. méjì méjì. àní fúnra lóògùn àgbà o.